أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله adá ọpẹ́ tí ó pọ̀ fún Ọlọ́run ọba tó ní gbogbo rẹ̀ lọ́dọ̀ ọba tí bá a ṣe pọ̀ tó níwájú rẹ̀ ìkẹ́ rẹ̀ kò wọ́n lérí wa àánú rẹ̀ bó ṣe léwu kọ mọ kò wọ́n lérí wa ó ṣàánú tọ́pọ̀ ó ṣe kẹ́ tọ́pọ̀ ó ṣe dẹ̀ra tọ́pọ̀ èyí tá a lè dúpẹ́ tán Ọlọ́run gbogbo dẹ̀ra tó ṣe fún wa tí ọjọ́ ìní bá lọ́wọ́ wa Ọlọ́run má jẹ́ èyí tó kù tá ń béèrè lọ́dọ̀ Ọlọ́run ọba nínú kọ̀rọ̀ wa àti gbangba wa Ọlọ́run wa lọ́wọ́ àtọrọ kí Ọlọ́run àtọrọ gé Ọlọ́run àlékún rẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam àti rúra anabi ọlọ́run àti gbogbo àwọn ẹni rẹ̀ tá a máa tọrọ fún àwọn àfa àtọkọ wa ń kéwú àwọn òbí tó bí wa gbogbo ẹni tí ń ti torí ọlọ́run fẹ́ tiwa akira wa àkú ọ̀la jimá akira wa kú ọjọ́ ńlá jimá olóyin ọlọ́run jẹ́ aṣọ́pọ̀ rẹ̀ nínú ayé islam ọlọ́run jẹ́ aṣọ́pọ̀ rẹ̀ nínú imani àti ihsan ọlá títóbi ọlọ́run akira wa kíkí tó lóore jùlọ assalamu wa rahmatulahi wa barakatuhu ọ̀rọ̀ ńlá kan lànàbí sallallahu alayhi wa sallam ti ń já nàbí ńlá ọ̀rọ̀ ńlá kan ló sọ nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ kò sí yìí tó kéré nínú ọ̀rọ̀ rẹ̀ tẹ́lẹ̀ àmọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ tíyẹn lè fi ṣayé gbádùn nínú ọ̀rọ̀ rẹ̀ tíyẹn lè fi tètè ṣoríire láyé tíyẹn lè fi ṣoríire alkiyama anabi ò ní fi opportunity kan lẹ̀ sallallahu alayhi wa kò ní fi ọ̀nà oríire kan lẹ̀ láì júwe fáwa tá a bá gbé àgbọ̀ fáwa tá a bá ń tẹ̀lé la ní ká tún yan ká tún yọ fọ́nrán kan jáde ìwúlò fún ìwọ náà tí o fẹ́ gbọ́ anabi sallallahu alayhi wa sallam nínú hadithi tí ibnu abbas sábẹ́ anabi gbà ó ní anabi òjíṣẹ́ ńlá níjọ́ kan sọ fún arákùnrin kan wà huwa ya'idhuhu anabi díìdì fẹ́ ṣe wáàsí fún anabi palẹ̀mọ́ àti ṣe lecture fún tọ̀hún wáàsí tí yẹn gbọ́ tọkàn rọ̀ wáàsí tí yẹn gbọ́ sọ ní délé rire kí n wáàsí ọ̀hún ọba dì í mọ́wọ́ nínú ìgbésí ayé rẹ kódà bó o ṣẹ̀sìn ìgbésí ayé lásán di bísínẹ́sì rẹ nídìí òwò rẹ nídìí iṣẹ́ àṣelàrẹ iṣẹ́ àṣejẹ rẹ gbogbo ń tọ́ ọba dáwọ́lé láyé tọ́ ọba di advice yìí mú wàá ṣàṣeyọrí ńbẹ̀ látàyé tọ́ba ajẹ́ sípàlì jẹ́ náà ló wá gbé síwájú pé mo fẹ́ lé e bá mo fẹ́ rí ìyọ́nú ọlọ́run ọba mo fẹ́ ráforíjì ọlọ́run ọba nǹkan márùn tá nàbí sallallahu alayhi wa sallam dá kọ́ńbí tó fi advice arákùnrin náà níjọ́ náà nǹkan márùn ni tọ́ ọba dì í mọ́wọ́ tèmi náà bá dì í mọ́wọ́ yóò gbé ni dálì jẹ́ náà yóò gbé ni dépò oríire láfi pé ní kọ́kọ́rọ́ oríire márùn kọ́kọ́rọ́ tó yára súnni dé di oríire márùn bí kẹfìrí bá lo advice yìí yọ ṣàṣeyọrí láyé kódà bí ọba tiẹ̀ ní báyọnu Ọlọ́run pàdé níjọ́ àlùkìyámọ̀ yọ ṣàṣeyọrí táyé nídìí iṣẹ́ ayé kátó wá pé tó bá tú wá fi ṣẹ̀sìn ẹ̀ yọ ṣàṣeyọrí ayé yọ ṣàṣeyọrí alqiyama lọ mọ́ṣàjá ṣàṣeyọrí wọ́n fi wá sínú àwọn aláṣetì anabi ní irtenim hamsan qabla hamsin irtenim hamsan qabla hamsin nǹkan márùn kan bẹ kò sí bí yẹn ṣe lè tòṣì tó láyé wọnú ní bẹ́ẹ̀ kò sí bí yẹn ṣe lè pàdánù owó tó láyé yìí wọ́n náà ní kò sẹ́ni tó Ọlọ́run ò ṣe fún bó ṣe lè wù kó kéré mọ́ kò sẹ́ni tí kì Ọlọ́run ọba àtàánú rẹ̀ ọ̀kárí Ọlọ́run wa rahmati wasa'at kulla shay yìí tí ń jẹ́ kí èmi Ọlọ́run ọba àánú èmi Ọlọ́run ọba kò síbi tí ọ̀kárí àfẹnijọ́ bá ṣàìmoore lókù wọ́n bá ṣàìmoore sọ́lọ́run ọba lókù ọ wà wọ́n wá fún ọ lálàáfíà ò ń jí ò ń sùn nínú àlàáfíà ara ń ni àwọn nǹkan gbogbo owó tí wọ́n rò pò tí nìyẹn àwọn ń bẹ lọ́wọ́n ọba kó gbà lọ́wọ́ àwọn kò tiẹ̀ fáwọn lálàáfíà tó ní ọlọ́run fi ni wa rahmati wasi'at kulla shay kí ni mi ò kẹ́ mo kẹ́ranko mo ń kẹ́ àwọn ewéko èmi ọlọ́run wa dá ọ sílé ọlọ́run ọ̀dájú yọ wa dá ọ sílé ilé ayé kò ní nípalẹ̀ mọ́ kankan fún ọ yọ kan jù ọ́ lẹ́ ńbẹ́ kébi máa pa ọ́ tẹ́bọ̀ oúnjẹ kan náà lọ jẹ di ọjọ́ orí tó wà òun tó tí ì fi kú àbó ṣèjọ́ méje ó ṣèjọ́ mẹ́jọ ó ṣe ó ṣèjọ́ mẹ́wàá láyé láì jẹun ó sì ṣẹ́kù ṣebí nǹkan kan lọ jẹ tó fi díbi tó da àwọn tó tó fi díbi tó déhùn náà tó fi ń ka ojú orí pé àwa náà pọ ọmọ ọdún ogún ogójì ọdún àwa náà pé ẹ àádọ́ta àwa náà pé ọgbọ̀n àwa náà pé ogún ọdún láyé gbogbo ọdún tó ń ka àwọn náà ṣe ọ jẹun ló fi dé iye ọdún láyé wàrà mẹtì wọ́n sí àtùkù lẹ́sẹ̀ yìí tọ́ba ṣá ìmọ̀ orí ọlọ́wọ́n ọba lókù kò sẹ́ni tọ́lọ́wọ́n ṣàánú sóró orí márùn tá nẹ́bí sàlám fẹ́ kà yìí ó ní èmi náà ní gbogbo wa la ní bó ṣe lè wù kọ́ mọ́ ń bẹ̀ o a ní anẹ́bí sàlám wa ń sọ yìí pé márùn bá ti lóore tó o bá fẹ́ kó di ńlá ńlá fún ọ tó o bá fẹ́ kó dorí ire tí ò ní parẹ́ ẹ ọ̀là tí ó kalẹ̀ tó o bá fẹ́ kó dì fún ọ ọ̀nà tó fi lónìí ìrìtẹ́nìm hamsan kọ́bla hamsin nítorí ní tá à ń pè láyé opportunity ni ní tá à ń pè láyé chance ni tọ́ ọ bá ti ní díẹ̀ ń bẹ tètè lóore tẹ́rẹ́nu díẹ̀ tó ní tọ́ ọ bá fọkàn sí ń pọ̀ padà ní bẹ́ẹ̀ lọ n pé yín padà ní bẹ́ẹ̀ lọ tí n bá ti di bílíọ̀nìà ní kí n máa ṣe sàárà ah mo ní ìpalẹ̀mọ́ níjọ́ tí n bá di mílíọ̀nìà gbogbo aláìní ìlú ipa pátá ní ọmọ ìpè ha olówó kan bẹ ti ń tọrẹ àánú níjọ́ tó ní táùsàn yẹn náà ni kó o tètè ṣe o lè mọ́ ní mílíọ̀nù tó fi kú o kì í ṣe pé gbogbo aná kọ́ láà di mílíọ̀nìà gbogbo alà ń ṣàdúrà rẹ̀ àmọ́ gbogbo aná kọ́ ní ọ̀sẹ̀ lílérí bí kí gbogbo aráyé pawọ́pọ̀ kan máa ṣàdúrà pé ọlọ́run ṣe wá lóbìnrin ọlọ́run ṣe wá lóbìnrin ẹ gbogbo aláṣàdúrà àwọn àmì ọdún eré gbogbo akọ ni ó ti gbà ẹni tí ó bí mo obìnrin ó bí ẹni tí ó bí ọkùnrin ó bí torí pé tó ayé ni pé ọlọ́run sunnatullahi kauniya sunna kauniya ni pé mo fẹ́ kọkùnrin ó wà láyé mo fẹ́ kóbìnrin ó wà láyé mo fẹ́ kó lówó wà láyé mo fẹ́ kẹ́ni tí ò ní lówó wà láyé bọ́lọ̀ ń ṣe ṣètò ayé nìyẹn tí gbogbo wa bá ṣàdúrà owó gbogbo wa kò lè gbà lórí gbogbo wa bọ́lọ̀ ń tiẹ̀ ní ó ní láti fún gbogbo aráyé pátápátá ó ní wàláwù bá sátàláhù àrísìkàlẹ àbáde hìlà bága òfin àrùdì mo kúkú lówó tí mo lè fún gbogbo yín tẹnìkan nínú ìjọ nìkan lọ àmọ́ mi ò fẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ jẹ́ káwọn kan mọ wà tí wọ́n mọ tẹ́wọ́ wọ́n fẹ́ káwọn kan mọ wà tí wọ́n mọ fi nǹkan sí rí ọwọ́ yẹn ètò Ọlọ́run ọba ni súnà kàóníyà ni ẹ bó ṣe wàá lè wù kọ́ mọ tí wọn náà bá ní fúrúsọ opportunity ni fún ọ láti tètè fi ra nǹkan tó tóbi wájú Ọlọ́run ọba price tí ò ṣe bàbá àlìjánná ṣe tó yẹn pé ìkẹ́ ń bẹ ń bẹ ọlà ń bẹ ń bẹ ìdẹ̀ra ń bẹ ń bẹ kò séye tó lè fi rà kódà five naira lè ra àlìjánná kò ní price kò ní fixed price one million naira ó lè má ka one billion naira lè má ka one billion dollar lè má ka nígbà tí one dollar bá ń ká àti ra one dollar lẹ́lòmí ò fi rà yóò rí ra ní one dollar ẹlòmí ò dẹ̀ ná one million dollar kò ní rí ra ẹnu tó o bá níyẹn bó o ló ṣe lò kó o mọ̀ ọ́ lò òun ló ṣe pàtàkì anabi sallallahu alayhi wa sallam wọn sọ pé igitẹ nim hamsan kọbla hamsin márààrún yẹn nígbà tó bá wà lọ́dọ̀ rẹ kó tó yẹ̀yìn padà tètè lóore torí yọ padà yẹ̀yìn kò sẹ́ni tí máa lówó forever ẹ tí wọ́n bá tiẹ̀ ni wọ́n bí ọ sínú owó owó náà ló ní tó fi parí ayé rẹ yọ padà fi wọ́n padà fi ilẹ̀ nígbà tí o bá fi ọlẹ̀ tówó o bá fi ọlẹ̀ wọ́n padà fi ilẹ̀ padà jùlẹ̀ ọ̀ dà dúdú ẹ lọ ọ lọ sálkìyàmọ́ ó lè máa lówó lọ forever. o lè mọ lálàáfíà lọ forever ànábì ní àwọn nǹkan márùn yìí tó o bá mọ̀ ẹ́ lóore ó ṣoríire ayé ó ṣoríire alkiyama alákọ̀ọ́kọ́ ni pé kọ́búlà ẹ̀ haramika nígbà tó o bá ń bẹ ní ọ̀dọ́ tẹ́gùn o ṣe tètè fọdọ́ yẹn ṣe nǹkan rí kọ́búlà haramika níjọ́ tó o bá dàgbà tó o bá yọ padà dùn ọ́ yọ padà dùn ọ́ pé ah, tíyẹn bá jọ̀dọ̀ àwọn iṣẹ́ ládà kan bẹ ọ̀dọ́ ló dùn ṣe ẹnìgbà tẹnìkan tí mọ́tò rẹ̀ pa tí mọ́tò rẹ̀ bàjẹ́ sọ́nà tẹ fẹ́ràn lọ kí a ah, kí ló ṣe yín iṣẹ́ ládà ni iṣẹ́ ládà ni kọ́ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí lọ́wọ́ kí a ah, ṣó sí kí ló ṣe yín ẹ̀ ń lọ bì kan kí ló ṣe mọ́tò ẹja báyìí tì tọ́ ọ bá ti dàgbà yọ mọ rú ọ lójú pé àkàn ah, máa nírú mi ti mọ́tò agbára agbára rẹ wà o àmọ́ pé a iyì àtàpọ́nlé ó mọ̀ wípé ó bù ọ́ láti ṣe ìjọ́dọ̀ ṣe é ṣàwọn iṣẹ́ ládá lóríṣiríṣi lóríṣiríṣi tètè fọ̀dọ̀ ṣe é ṣèbá àwọn kan náà ń fọ̀dọ̀ kúrò láyé tára ayé ń sunkún wọn àgbà ń sunkún wọn ọmọdé ń sunkún wọn pẹ́ni yìí wúlò ẹni yìí ṣàǹfààní ṣàbá àbàkà níjọ́ tó ń bẹ lọ́dọ̀ fi tètè kó nǹkan rẹ jọ fi tètè wá mímọ̀ fi tètè wá ọrọ̀ fi tètè wá dúdú nǹkan àṣeyọrí àsìkò ọ̀dọ́ ló ṣeé ṣe tó bá dàgbà tán ọkàn máa ṣe kàṣà ọkàn máa jẹ̀ka lásán láì ní ṣàǹfààní kankan yọ padà dùn wọ́n náà nígbà tó o bá wà láwùjọ àwọn àgbààgbà ẹgbẹ́ rẹ tí kálukú wọn ń ka àṣeyọrí wọn ń jọ tán bẹ lọ́dọ̀ nígbà tá à ń bẹ lọ́dọ̀ mo ṣe nǹkan báyìí ládùúgbò mo ṣe nǹkan báyìí sínú ìlú mo ṣe nǹkan báyìí sí inú mọ́ṣáláṣí mo ṣe nǹkan báyìí sínú ẹ̀sìn mi tí wọ́n bá rí nǹkan kan kà yóò dùn ọ́ yóò dùn ọ́ pọ̀ l'achievement o nítàn tó pa fáwọn ọmọ rẹ gẹ́gẹ́ nígbà tó o bá dàgbà tó o bá dògbó pé àwọn òwúlò tí wọ́n náà ṣe rí nì láti fi motivate àwọn ọmọ rẹ pé káwọn náà ṣe rere lànà fi ní sábà àbàkà níjọ́ tó bá ń bẹ lọ́dọ̀ tètè sáré láti fọ̀dọ̀ ṣe kọ́bùlà haramika kó tó di pé ó dògbó nítorí kò ní ṣe padà mọ́ oore yẹn ti lọ nìyẹn kò ṣe padà mọ́ wọn ìrìn wáńdì ẹ̀ wọ́n sì hàtàkà nǹkan ẹlẹ́ẹ̀kejì tá nàbí sàlám fi lé wa lọ́wọ́ ni pé sí hàtàkà àlàáfíà rẹ kọ́bùlà sàkọ́míkà kó tó di pé ò ní lálàáfíà mọ́ àlàáfíà kì í bẹ lọ bí ọba fi ẹlẹ ìwọ ó padà fi í lẹ ṣe gbogbo aná láfa ayé lẹ ẹ àlàáfíà kì í gbẹ lọ abá ti ń dàgbà gbogbo àlà kẹmí ó gùn bá ti ń gùn sí làlàáfíà ara mọ wíìkì sí. Si ọlọ́run ní Allahu alladhi khalaqakum min dha'fin mo dá la látara àjọlẹ̀ ńjọ́ tó ń bẹ lọ́mọ ọmọ kókó ọmọ dàbí pọ̀tọ̀pọ̀tọ̀ tí wọ́n gbọ́dọ̀ tẹ̀tí ọ̀fọ́ ọmọ kókó kékeré àtẹgungun rẹ̀ àtàyẹ̀rẹ̀ ara rẹ̀ gbogbo ẹ̀ ní ọ̀rọ̀ tó bá wà ní kékeré ẹ́ thumma ja'ala min ba'di dha'fin quwwatan díẹ̀díẹ̀ mo wá ń fún yín lágbára egun rẹ̀ wá ń le ọ̀ ń dàgbà ọ̀ ń ga ọ̀ di ọ̀ ń dẹni tó léegun lára tó lómi lára ó dùn rí tíwọ náà lè lọ tó lè bọ̀ fúnra rẹ tó ó ti kọjá kán máa fà ọ́ lọ́wọ́ kọ́ kán máa fà ọ́ ti fà ọ́ ó ti rena ẹ rena kọ́tà ó ti dàgbà ọlọ́run láwa la ṣe tó kọ́mi ènìyàn máa rí bẹ́ẹ̀ kọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí wa lẹ́yìn tó o bá ti wá lágbára tán ó wá padà ó dẹni tí wọ́n mú rìn padà wọ́n tún mú ọ sọ́dá ni tó o bá darúgbó wọ́n máa mú ọ sọ wọ́n máa mú ọ rí kọ́tà ní tó bá darúgbó dáadáa wọ́n máa sọ fún un pé aláàjì ẹ má jáde mọ́ àgbà ti dé ẹ bá máa rán wọn mọ́ ó ti dàgbà nu ó ti dògbónu bó o ṣe wà ní kékeré tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n máa ṣe bó ṣe tọ̀ náà wọ́n máa ṣe bó ṣe tọ̀ tó bá dàgbà náà ọlọ́run jẹ́ àdàgbà rè anabi sallallahu alayhi wa sallam ní kó tó di bẹ́ẹ̀ àwọn iṣẹ́ kan bẹ tó ní lè ṣe mọ́ nígbà tí ogbó bá dé àwọn iṣẹ́ kan bẹ tó ní lè ṣe mọ́ nínú iṣẹ́ ládàá nígbà tí àìsàn bá dé àlàáfíà làá kírun àlàáfíà la fi gbààwẹ̀ àlàáfíà la fi ṣe hajj àlàáfíà la fi sokun ẹbí ń pẹ́ jẹ́ mọ́ pé ẹbí jẹ́ mọ́ wẹ́bí lọ sọ́tún jẹ́ mọ́ wẹ́bí lọ sí gbogbo iṣẹ́ ládàá ni iṣẹ́ oríire ni iṣẹ́ tí sọ ní dọ́mọ àlìjẹ́nà lógìgì ni nígbà tálàáfíà ọ̀bá sí mọ́ ọkàn mọ́ kábàámọ̀ ni pé kò sáǹfààní àti ṣiṣẹ́ ládàá yìí mọ́ lẹ́ni tálàáfíà bọ́ ọjí yìí àwọn nǹkan rí tó lè tètè fè ní ìrẹsẹ̀ nù kí mo jí sáyé lẹ́ni kí ni kí n ṣe lẹ́ni tètè fi kánú dodo tá n kalẹ̀ yìí tètè fi sínú schedule life rẹ pé mo fẹ́ máa ṣiṣẹ́ ládá báyìí báyìí báyìí lójoojúmọ́ kí n tó máa sùn nígbà tèmi náà sì lálàáfíà yọ lọ́mọdé àlàáfíà lára wa nígbà tá a sì ní ìyá àbọ́lọ̀ ń dágbà nígbà tá a fàyè lẹ̀ jẹ́ àtètè mọ̀ ṣe ń tá a bá ṣe láàdé banjo alkiyama anabi sallallahu alayhi wa sallam ọ wa ní rinaka kọbla fakirika nígbà tó o sì lówó díẹ̀ lọ́wọ́ yìí ẹ àtiwọ́ tó jí sáà tó jí láàárọ̀ yìí tó ń wò pé kí ló jẹ láàárọ̀ yìí wọ́n náà ní níwọ̀n bá o ò mọ orí ọlọ́run lójú rò pò ní rárá o ò mọ orí ọlọ́run ni o yìnyín kàkọ́bílà fàkìrí kó tó di pò ní ní ẹnu wọn tó níhùn náà mọ́ tètè fi díẹ̀ òun náà ra àlìjẹ́nà o kò séye tí ò ṣe ra àlìjẹ́nà ẹ̀yàn kì í ṣe ń pé àlìjẹ́nà wa wọn mílíọ̀nù ló ṣe ra àwọn olówó nìkan wọn ń wọbẹ̀ ẹnu tó bá jẹ́ ten naira tó o bá fà níyàn rí náà fọlọ́wọn ọba ó lè jẹnẹrétì ládá tí one million lè jẹnẹrétì o ẹni tó bá ná one billion fọlọ́wọn one billion dollar ó lóun donate yẹ e. wọ́n kọ́ mọ́ṣáláṣí ń bẹ̀ tún lu ṣe pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run lé ní mi ọ̀fẹ́ bóyá kò fà níyàn rí náà hmm? bóyá nǹkan kan ti jábọ́ nínú mẹ́jẹ̀mú tó yẹ kí sí kó pé tọ́lọ́run fi máa gbà bóyá kárí mi bóyá kan lè dákọ rẹ̀ bóyá kó kọ lè lè gbajúmọ̀ àbí káwọn ọmọ rẹ̀ náà lọ́jọ́ iwájú ó lè dìbá kan nínú ìlú àbí káwọn kan ó lè fojú bákan wò àbó tiẹ̀ fẹ́ bẹ́ẹ̀ nìkan ṣe ìwọ̀nsẹ̀ lójú ọmọ náwó tó pọ̀ tó bẹ́ẹ̀ àmọ́ bá ná ten naira fọlọ́n pure water lásán lọ́ra fẹ́ nìkan ẹni yóò gbẹ́ngbẹ́ ọmọ yìí ń darí iléèwé pàdé ẹ̀ lọ́nà ó wá láàgùn kí ló ṣe ọ̀nà òǹgbẹ́ngbẹ̀ òun gan ni ọ̀sùn ara pure water ten naira fún un pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run lè mo nífẹ̀ẹ́ tó ṣe yẹn ju tẹni tó ná one billion dollar fọlọ́run ọba lọ ó lè gbá àlìjẹ́nà lé ọlọ́wọ́ pẹ̀lú ten naira la fi sọ pé kò ní fixed price ẹnu wọn tó níyẹn náà rìnnà kàkọ́bùlà fàkìríkà ẹnu wọn tó ní tó ṣe bó níyẹn tètè náà fọlọ́run wọn sọ bá dijọ́ àlùkìyàmọ̀ nínú làbárì kan tó tẹ̀ wá lọ́wọ́ àná anabi sallallahu alayhi wa sallam ní tó bá dijọ́ alikiyama àwọn anabi ọlọ́run ọba kan bẹ tọ́lọ́run ó kó wa láti fi ṣẹ̀rí tako gbogbo ẹni tó bá fẹ́ wáwí jàre kan àwáwí wọn náà ọlọ́run máa nabi ayuba alayhi salatu wa salam ẹnìkan bá ní ọlọ́run àìsàn ní ojú ń rí ọ̀sìn ìgbádùn ara mi pálípálí nígbà tí ń bẹ láyé kò sí àlàáfíà mi ní strength ni èmi náà fẹ́ ṣe hajj èmi náà fẹ́ ṣe kinní kan èmi náà bá ṣe kinní kan àìsàn ló dà mí láàmú àìsàn mo fi lò gbà wọ́n wàá mú àyùbá wá àìsàn wo ló kọlù ọ tí ò kọlù bó o lélẹ̀ ìtúnṣe rọ́lọ́run sì tó ń ta àìsàn lẹ́rí rí ọba jábọ́ lọ́wọ́ rí ọba jábọ́ lónìí mọ́ tó wí fọlọ́run ọba mọ́ tẹ́nìkan bá ní ah, ọlọ́run owó mo ní tí òjò ń rí ọsìn mi ò ráyè rárá mi ò rójú ráyè kọ́ńpìnì ibi iṣẹ́ mi ni a bá ti lọ ibi iṣẹ́ láàárọ̀ mi kì í rírun kí ni ẹ̀wọ̀n gbà mí láàyè ibi iṣẹ́ kí n mọ́ kírun ni ẹni tó ṣiṣẹ́ jù ọ lọ tó lówó lọ́wọ́ tó lọ́lá jù ọ lọ nídìí ká ṣiṣẹ́ anabi suleiman alayhi salatu wa salam wọ́n wà mú wa olówó lọ́wọ́ tó léyìí oní kọ́ńpìnì tó léyìí onídùkìyà tó léyìí bó o ló tún ṣe rọ́lọ́ ń bá dọ̀rẹ́ tòun ti dúkìá rẹ̀ ẹ̀rí rẹ̀ ọba jábọ́ àwáwí rẹ̀ ọba tán wọ́n ní mọ́tò máa nẹ́bí Dáúdà ní sọ́látù ọ̀sálàmù àti Yusuf wá fún gbogbo ẹni tó bá sọ pé a mo joyè ní oyè mo jẹ politics ní kankan là ń ṣe tí ò jẹ́ arítọ́ lọ́wọ́n bá sin mọ́ ah, ṣe sòṣèlú nìyẹn o àfi ká purọ́ àfi ká dàárú ah, bẹ́ẹ̀ ṣe lè ṣe tí ò fi ṣe nìyẹn bá ti ní politics ó gbọ́dọ̀ dẹ̀tí ó gbọ́dọ̀ dẹ̀tí àwọn tó ṣe politics tí ó dẹ̀tí rè o anabi yusuf alayhi salatu wasalam ó jẹ́ minister agriculture ó jẹ́ minister finance ó jẹ́ minister ó ń manage resources ìlú kílódé tí ó corrupt nígbà tó sọ pé corruption nìkan ló ṣeé ṣe bó lòun ṣe tí ó corrupt tí ó yé jẹ́ bó ń ṣe tí ó yé jẹ́ ẹ̀rí ìrì ọba àwáwí ìrì ọba kí wí àmọ́ màkàlùkà kí ló wí wájú ọlọ́run wà náírù bá rizatun tí wọ́n gbé iná tó fẹ́ wọ̀ sọ́ọ̀kan báyìí wal hakimu Allahu ọba tí ó sì ní sàbòsí ló fẹ́ dájọ́ rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó tún dá wa lẹ́kọ̀ọ́ ṣáájú wípé wọ́n ní tẹ́rú ń sọ níjọ́ àlùkìyàmọ̀ kí mi ò lówó lọ́wọ́ ni mo fẹ́ sí tọrẹ àánú mo fẹ́ tún ayé ṣe mo fẹ́ tún àdúgbò ṣe mo fẹ́ tún mọ́ṣáláṣí ṣe mo fẹ́ ṣe dáadáa mo fẹ́ tún ẹbí ṣe kò sówó lọ́wọ́ mi ni wọ́n máa nàbí yín sáwá gbogbo òun náà nígbà tó fi kúrò láyé kọ̀kọ́ lé tó fi kúrò láyé kò ní lé aṣọ kan kì í sì bómi lára ẹ kò láṣọ méjì aṣọ kan náà ní máa wọ anabi isa aleyhi salatu wa salam tọ ẹ wọ láṣọjú ó láṣọjú ẹyọ kan láàbò oníjọ ẹyọ kan lọ ó níbi tó ń torí bọ àbò níbi tó ń torí bọ bó o lòun tún ṣe rọlọ́n bá dọ̀rẹ́ tí wọ́ọ̀rọ́ lọ́n bá dọ̀rẹ́ ọlọ́mọ àṣìwá lọ́rẹ́ rẹ̀ anabi sallallahu alayhi wa sallam wá ní níparí hadith náà ó ní ọ̀rọ̀ rẹ nígbà tó bá lówó lọ́wọ́ tètè fi ṣe nǹkan rẹ kó tó dijọ́ tó ní ní mọ́ nítorí pé o ò mọ̀ ṣé ó ní owó òun parí ayé rẹ ni àbó òní ní ọ̀dà tó bá ní parí ayé rẹ ṣe wọ́n padà dàálẹ̀ sáyé náà ni nígbà tó bá sì jẹ́ tiẹ̀ tó dì í mú láyé òun náà fúngbà díẹ̀ òun náà tètè fi ra nǹkan tí ó tí ò ní tán máa ń ju alkiyama faraga kakọ́bla ṣòwòlìkà níjọ́ tó bá wá ráyè mo jí sáárọ̀ ojí sáyé lẹ́ni láàárọ̀ yẹn ni tó fẹ́ wá lọlé wọn ni kò sí nílé mọ́ ó ti travel ó tún dọ̀sán kó tún tó ní commitment kan tó ṣe ọ̀ráyè láàárọ̀ yìí kì í ṣe fíìmù lọ́kàn o faragaka ṣọ́ra àsìkò tó tó wà lsbc yẹn tó ráyè ah tètè fi ṣàzìkìrì fọ́lọ́run tètè fi súnmọ́ Ọlọ́run yóò padà dùn ọ́ tó bá déwájú Ọlọ́run tó bá dénú sàárè nípa mo sì ráyè díẹ̀ kan báyìí láyé o ẹnu iṣẹ́ àárọ̀ òun lásán ṣe dọmọ àlìjánà ẹnkẹ ẹnu iṣẹ́ wákàtí kan àlìjánà ò ṣòro wọ̀ iná náà ṣòro wọ̀ àlìjánà rẹ̀ tún ṣòro wọ̀ iná náà tún ṣòro wọ̀ wàhálà láṣeká tó wọbẹ̀ àmọ́ ṣe wàhálà tá àṣeká tó wọ àlìjánà iṣẹ́ díẹ̀ ó ti tó tọ́lọ̀n bá fa àlùbáríkà sí gbìyànjú kó sojú kòkòrò rẹ̀ ẹnu ìgbà tọ́lọ̀n bá ní ọ̀rá yé má jẹ́ kásìkò orí ọmọ ara rẹ̀ mọ́ kódà bọ́ ba ṣàṣeyọrí láyé láfi sọ pé odò ń tà ń ka alẹ̀ yìí náà ẹni tí èsè mùsùlùmí tóun náà bá dì í mú ó lè lò kó ṣàṣeyọrí ayé bí ọba tiẹ̀ ní ṣe tàlùkìyà mọ̀ ní pé tọ́ ọ ti ní àsìkò kan tọ́ wà lẹ́sbìsì ìwé ló kà ní o nǹkan kan ló ṣe ni má kàn máa wà á dùn kọ kàn máa dáwọ́lẹ̀ ní tí ọba jẹ́ kí láì fòrò progressi máa tètè occupy ara rẹ̀ pẹ̀lú ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó wá parí ó wá ní wa hayataka qabla mautika ìtò wa jẹ́ opportunity tó níjù tó tóbi ju gbogbo opportunity lọ òun ní pé òun mí lókè òun mí lọlẹ̀ gbogbo situation tó bá wù kó wà àyà àtàkà n kò tiẹ̀ ní ìṣẹ̀mí n kò tiẹ̀ ní odindi asset ni òun ló tóbi jù nínú property tó ní pé mo sì já láàyè kọ́bùlà mọ́ òtì kà kó tó di pé mi yẹn jáde lọ́rùn rẹ lógìgì tètè fààyè yẹn ṣe nǹkan rí ìgbà èwe rẹ lò sí ibi tí ó ṣe sóore. So bó bá dàgbà tán kò yá láti tún ṣiṣẹ́ mọ́ o. bó bá dàgbà tán kò yá láti tún ṣiṣẹ́ mọ́. àlàáfíà rẹ̀ ló síbi tí ó ṣe sóore. bó bá ṣàìsí kò yá láti sún ṣiṣẹ́ mọ́ o. bó bá ṣàìsí kò yá láti tún ṣiṣẹ́ mọ́ ìgbà owó ọwọ́ rẹ̀ lò ó síbi tí ó ṣe sóore tó bá ṣàìní kò yá láti tún ṣiṣẹ́ mọ́ o. tó bá ṣàìní kò yá láti tún ṣiṣẹ́ mọ́ o. wasatadhkuruna ma aqulu lakum wá sí tá a ṣe tún jẹ́ ráńpẹ́ yìí ẹ padà rántí ẹ̀ gbogbo àtàbàmọ́ rántí ká rántí ẹ̀ sóore ní ká má fi kábàámọ̀ aburú wa ufawwidu amri ila Allah èmi tí ń sọ̀rọ̀ náà mo fọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ara mi lọ́lọ́wọ́n ọba lọ́wọ́ kọ́lọ́ mo bá mójútó kó báyìí náà mójútó ti yín inna Allaha basirun bil ibad gbogbo tá a bá ṣe ní kọ̀rọ̀ àti ní gbangba wa pátá lọ́lọ́run rí ẹjẹ́ aṣàṣàlátù tó pọ̀ fún anabi sallam ẹjẹ́ àtètè dé jimá káwéwé jimá káka suratul káfí ọlọ́run jẹ́ aṣọ́pọ̀ jimá láyé